I, I, I move on that I'm about to calculation. Ẹgbẹ́ ẹgbẹ́ ẹja àyẹ̀wò rẹ̀ Fifty times fifty. náà. Seventy times three. two hundred and ten. ọgá ninety times ninety times six. five forty. fifty times three hundred. Ah, fifty times three hundred that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 ọmọ ọdún mélòó ló wà fún àtìyà rẹ ìyá rẹ ló kọ́kọ́ fún bàbá rẹ tó kù ẹ tó ń gbọ́dọ̀ rẹ̀ báwo ló ṣe jẹ́ sí bàbá tó bí ìyá ìyá yín ìyàwó kejì wọn bàbá tó bí ìyá ìyá rẹ ìyàwó kejì wọn. bàbá tó bí ìyá ìyá step grandma ó ṣẹyìn. ìyá ìyá yẹn tó jẹ́ ìyá yẹn gan ìyá yẹn gan òhó òun ẹlẹ́dùn bíi. He said that one is too much. Thank you very much. Yeah, see, see, see, see, see. I, I am happy you don't get it. I'm happy you don't get it. I am happy you don't get it. Woman can wá sí uh, social media. Blogger ni woman yẹn. Àìgbà tí ọmọ ìyọ́ gbà. Excuse me ma. odojú tì yín o ọmọ yìí ṣọ́ọ̀tì yín hàn torí ẹ sọ wípé àǹjẹ̀nú ní bẹ lórí ọmọ yìí àǹjẹ̀nú will not say that one is too much n tí mo rí pẹ̀lú ọmọ yìí ni pé ọlọ́run fún ní retentive memory ó máa ń fi ojú kọkin níyẹn sílẹ̀ yóò wá máa ṣe bá ṣe máa ń calculate ẹ̀ nínú ìwé to tó bá wá rí sàrẹ̀ ló máa ń pè jáde so fún un láti ìtawà òfin lè ṣe ni pé bó ṣe kọ́ síbẹ̀ yẹn àwa máa ń a máa mix ẹ̀ by the time tá a bá ń ṣe lódò àfi máa ń kọ́ síbẹ̀ bọ́ ọlọ́run fún òun láǹfààní ọlọ́run fún òun láǹfààní kó má lùsẹ̀ kó má mix ẹ̀ bó ṣe ń fojú kọ́ sílẹ̀ yẹn ló ṣe gẹ̀ẹ́tẹ̀ ẹ wá sọ pé ọmọ yìí lòun wà àánú lọ wọ́n wá sọ òun di calculator ẹ wá àìsàn tí ń ṣe ẹ wá àròpọ̀ mọ́ ẹ̀bùn tọ́lọ́run fún un ẹ má ti sọ̀rọ̀jà wọn tó fẹ́ ràn lọ́wọ́ báwa ṣe wá bí lónìí èmi àfi pẹ́sìn kí n ní gba one naira nítorí ẹ̀ gbogbo orin tọ́lọ́ ń dẹ̀ràn mi kí n ṣe fún un màá ṣe lápò ara mi àwọn tó wà yìí dáadọ́ pàdé mi ẹ dáàbò ọmọ. àyè náà ló kọ́ mi yẹ́ òun bí wọ́n fọ buypower.com.ng. buypower.com.ng àwọn náà ò gbé nǹkan kan táwọn ọ̀fà káàdì tàpẹ́ fún lówó nínú business wọn náà ti fẹ́ bless ọmọ yìí kí ló kọ ìṣà. Akin Abọ́dádé. Akin Abọ́dádé ni ẹ tó kọ́kọ́ gbé jáde èèyàn mi dáadáa ni olùkọ́kọ́ rìpọ́ọ̀dẹ̀ olùkọ́kọ́ gbé jáde Akin Abọ́dádé lórúkọ ẹ̀ so onú òfin pawó kò ní kẹ́ ẹ mọ́ dáwọ́ jọ fóun. èyí tẹ́ ẹ donate fún olókòwáì olólèrè hundred thousand ó dẹ̀ ra fóònù kan fún un hundred thousand àti fóònù ọmọ my máa Only lò present ẹ̀

so màmá tó kú màmá ẹ̀ ó là ń dáàdì tì í so ní àfijì ọ̀dọ̀ tì í bí àìní mi bá jẹ́ sọ́jú bàbẹ́ nígbà táwọn bàbẹ́ tí wọ́n ń lọ ìyàwó yìí bàbẹ́ wọn tó tọ́jú bàbẹ́ bó ṣe kéré tó ọmọ ìlú tọ́jú bàbá rẹ̀ bó ṣe tọ́jú bàbá rẹ̀ ìgbà tí nǹkan mú wọn lẹ́sẹ̀ ní àwọn ní àwọn ọmọ wọn ìyàwó tán kọ́kọ́ fẹ́ ti bò mọ́lẹ̀ bọ́ lẹ́sẹ̀ bọ́ lẹ́sẹ̀. àwọn ọmọ wa àwọn ọmọ tó jẹ́ bí ẹ̀gbọ́n rẹ tó jẹ́ bí ọmọ ìyàwó àkọ́kọ́ kí ló wá ṣe. mo wá yọ ojú sí wọn mọ́. ìwọ ló wá ń tọ́jú wọn tí tán fi kú ìwọ ló tọ́jú wọn tán ẹ jọ irú ọmọ wo lọmọ yìí. aláàánú ọmọ náà gbìyànjú àwọn kan bí táwọn àgbègbè nípa sítórí ẹ̀kọ́ ìgbélé ló ṣàlàyé gbogbo ẹ̀kọ́ bá dé láti rẹ̀. So, like, he has only the memory. As in, the that's memory. So, as at an often sọ pé the person tó sábà máa sọ pé wọ́n gba ogún lọ́wọ́ ọ̀hún wọ́n jẹ́ wọ́n máa ń claim property ẹ̀ so wọ́n máa ń claim property ẹ̀ gan so by the time tó bá lọ ní property abẹ tó bá lọ sí family house ẹ̀ ilé ẹ̀sìn wọn á tún lè ọmọ ìkẹ́lẹ́ yóò tún lé sí i ilé ẹ̀sìn yẹn máa padà so àìsàn àìsàn yẹn máa fún padà yóò padà so kí máa ń jáde wọ́n máa lọ máa pọ̀ pọ̀ rẹ̀ bọ̀ nǹkan bá bẹ̀rẹ̀ sí sẹ́ńsì ọkàn lè máa lọ tó ní wọ́n náà ìgbàlẹ́wà tó bá sùn tí o gba rẹ̀ bá mẹ́jẹ̀ lọ́ba ń ká máa pọ̀ tán ká lè kó mi wá òkè náà kó ló ṣe kò ní máa fẹ́ ìfọ̀ká sí òun mọ́ olóríṣiríṣi lóṣìṣẹ́ bẹ́ẹ̀ ó sì máa ń fi ní o ní tó máa ṣe yẹ ẹni system tó máa ń lọ́ máa ń gbà wá òjò sójú kan ní tó máa ṣe gan. ṣó ṣe é láti kékeré ìgbà olóbẹ̀rẹ̀ ẹ káàsán sà ẹni tí abẹ́ bá sọ̀rọ̀ ẹni tó yẹ kí gbogbo èèyàn máa náwó àdúrà sí ni tí wọ́n máa ṣàdúrà fún torí pé wọ́n pọ̀ ẹ̀yin náà gbàgbẹ́. púpọ̀ nígbà tí wọ́n pọ̀ ní sùkò kan mi lọ so ọ̀rẹ́ ti tèmi ni àwọn wọ́n ṣiṣẹ́ ń bíbá yìí wọ́n ní wọ́n bá sọ̀rọ̀ wọ́n lè take care láti gbà wọ́n dájú títí lórí sẹ́ni tí bá ṣe yan ká tó gbọ́n wá ti gbìyànjú agbára wọn láti ìpínlẹ̀ láti ìpínlẹ̀ fẹ́ràn ìṣòro manama wọn dàgbà pẹ̀lú ṣòwò ẹ̀ wọn láti gbà tọrọ ẹ̀dẹ̀ ti ṣẹlẹ̀ lápò ìjọ ń káàkiri fún un inú wa dùn pẹ̀lú wọn pẹ̀lú ìṣòro àti ìṣòro gan mr afọlábí gbàtà ti dé bí àwọn tíjà ẹgbẹ́ yìí sàgbé afọlábí ni o afọlábí ni o afọlábí ni o kí ló dé tẹ ẹ sọmọ yìí dọmọ pẹ̀lú kọndíṣàn yìí kọndíṣàn rẹ yàwó èèyàn máa sá fún wọn ni wọn ní fẹ́ súnmọ́ wọn ẹ̀yìn sọdọ ọmọ kí ló dé. mẹ́ta ìdílé lórí sọ pé ẹnikẹ́ni ò nǹkan gbà láti ṣe pé ọba tuntun láti wà wọ́n lá ohun tí ọlọ́run máa ti fi sáré yàn láti lè ṣe lórí ìfẹ́ ọmọ ìkejì ní ọ̀dùnú àpẹẹrẹ nígbà tí ọmọ ìdó GSS ló lọ bí àlàǹfààní láti máa lo school nígbà yẹn ó lè kí kan lẹ́nu àti àwọn ẹgbẹ́ yàrá kan lọ́ bá tó fi ṣe ọ́dà yìí tó ìgbà tó dé ó lè ra báírò ó lè ra mẹ́fà ó lè ra lúrà méjì ó kàn mọ gbogbo owó tó yẹ kó fi jẹun á máa gbé ra materials school so ibẹ̀ yẹn làwọn ti máa ń pè ní prof so prof prof ní láti ẹ̀mọ́ lára láti GSS two so ìgbà tí ó promote sí GSS three ó fẹ́ nira díẹ̀ fún láti máa wá bọ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run àti àǹtí ẹ̀ mrs nurudin àti ọkọ wọn tí máa ń pè ní àsìkò àwọn èmi máa ń pè tó bá ti ṣubú nígbà yẹn a máa gbé dìde ó ti ṣubú ní títì àsìkò wà níbi ó ti ṣubú ní títì tó wà níbẹ̀ yẹn tí ọ̀kadà fẹ́ gba ìtọ́sọ́ ṣubú dáadáa lẹ́ẹ̀lẹ́ẹ̀ni tẹ́jẹ̀ ń lọ lẹ́nu ẹ̀ mo ìwà sáré pè wá lóṣù pé ó ti ṣubú ńbẹ̀ yẹn so a ní láti gbé láti fọ lára rẹ̀ sí gbogbo ẹ̀ mà wá pe àwọn wípé àsìkò ọmọ ẹ̀dún ti ṣubú o ẹ wá lọ tọ́jú ẹ o ṣé yóò wá yóò wá sùn dànù ẹ̀jẹ̀ máa wá adẹ̀gbẹ́wò ọlọ́run wípé ọ̀rọ̀ rẹ̀ di ẹ̀rí lónìí ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ di òwò. ó sì ní bàjẹ́ òní tí kóòtù mi wò ó náà ti wò ó ẹ̀yin kàn ń dín lé ní nítorí pé mo ti pa díẹ̀ tó jẹ́ pé ó ti ń tọrọ nìkan tí wọ́n gáfà ó ń tọrọ gan mẹ́ tó sá kò fẹ́ kéèyàn kéèyàn rí òun pé òun ń tọrọ bọ̀tì ní ti mọ̀ wípé ó ń tọrọ owó ni tó a sá lọ a sá kúrò mẹ́ kọ́tígbà tí obìnrin yẹn tó wá ń sọ yí pé ẹ ó wá gbára lọ à ń sọ mínísítà fún èmi àti mínísítà lọ́mọ pé níbo lọmọ eléyìí ti lówó ti ń wá agbára lọ ọmọ tẹ bá fẹ́ẹ́ pé nígbà tí ẹni lè bí ààrẹ kan rè ọpọlọ yóò gbèrò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ kò dáwọn ní túmọ̀ torí wípé nǹkan tí ń mú yẹn à ń pè yọ̀gán ní bútì ní kọ̀ǹpútà tí ẹ̀ bá fi ń ṣubú ọpọlọ rẹ̀ á fi ṣẹ̀ṣẹ̀ máa padà sẹ́yìn láti lè tún nǹkan mú ni so ìyẹn ti ní àfẹ́ ti academic uh, uh, uh, performance yẹ so èyí máa ń gba àwọn èèyàn ní ìyànjú a dẹ̀ ń bẹ̀ wọ́n bí aláàjì wa Oríyọmí bí wọ́n ṣe dé nílé yìí i'm meeting you for the first time sir. àwọn àkọ́kọ́ ní èmi àmúṣà ti mọ̀ sọ̀rọ̀. i know that uh, it's a various ways i ṣe wọ́n láti another various ways i thank you for meeting me. so inú mi dùn láti gba yín rí àti rí gbogbo àwọn nǹkan rere tí ẹ ti ṣe dáadáa èmi dànù pé lẹ́yìn tẹ́ ẹ wá gbogbo ni ìfọ̀sọ̀rọ̀sọ fún gàbárì. ẹgbẹ́ tí wọ́n fún ní nǹkan ní èmi àti kọ́kọ́ fẹ́ já ọjà lórí ọ̀rọ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé gbogbo nǹkan tó ń jẹlẹ̀ yẹn aago méjìlá òru lèmi tó ń sùn ní last week gbogbo ibi tá a sọ pé wọ́n ti sọ jákujàku lèmi náà mú fóònù mo bẹ̀rẹ̀ sí kọ mẹ́sẹ́ẹ̀jì gbogbo káwọn èèyàn ò rí pé kò sí ìyàtọ̀ agbára kẹ́kẹ́ lọ́ọ̀bì kẹ́kẹ́ bí òṣèré orí ọ̀fẹ́ tí ọlọ́run ti fi fún un tí wọ́n fẹ́ kí nǹkan yẹn ó jáde ọlọ́run wá lo ọ̀nà àrà láti gbé nǹkan yẹn jáde ní ara rẹ̀ so mo dúpẹ́ lọ púpọ̀ ní ọwọ́ tiwọn náà wọ́n ti yọ mí lẹ́nu tipẹ́tipẹ́ láti jọ ìpè àwọn tó fẹ́ rí àwọn tó fẹ́ rí and thank God he is here today so I'm not believing in you ìgbà tí tó rí àlàyé oyè ọ̀rọ̀ ìgbẹ́ tó bá wọn sọ̀rọ̀ tó inú mi dùn that you are not uh, part of the people that want to group us so thank you and God bless you so you inú mi kò ládàá fún àbùdàbà lẹ́nu ọlọ́run ọ̀hún tó ti gbé ọ jáde lẹ́nu yóò tún lè gbé ọ jáde tẹ̀síwájú tó wà lára rẹ kò ní kú láíláí orí ọ̀fẹ́ tọ́lọ̀ ń fún ọ ayé ò ní rí pa èèyàn tí ayé ọlọ́run sọ pé wà á jẹ́ ó ti ń jẹ́ o ó ti jáde báyìí o o ò ní wọ̀ ó máa tàn ní ìran ọ̀run máa ń tàn dalẹ́ ni wàá tàn dalẹ́ ọlọ́run wà títí ayé ni iná rẹ yóò máa lọ sí báyìí kò ní lọ sẹ́yìn gbogbo èèyàn àtọkùnrin àtọbìnrin ló ti pé papọ̀ sí nílé ìlú láti celebrate ẹ nígbà tá a dé bolúwadí ń jẹta wọn àjẹ kí mọ́tò wa kọjá ó mú pánkiri ewé ni pánkiri ewé àgbàgbà sí ewé bàńjà ṣùgbọ́n nígbà tí wọ́n sọ pé àsìkò rẹ̀ tó gbogbo àlọ́ jẹ́ kí gbogbo wa kó pé papọ̀ nílé ìlú láti ó ti jáde náà yìí kó ní wọlé mọ́ àmì ó kàn lọ síwájú ju ó wúlò fún ara rẹ ó dẹ̀ wúlò fún orílẹ̀-èdè àti tí ó kú kí gbogbo wa àti àwọn amúlẹ́yìn láti máa celebrate bàbá rẹ̀ àwọn particularly Alhaji Oríyọmí Hamzat Agidigbo I'm proud of you God bless you sir ó ti ó lè kàn lé bọ́ sí kíláàsì kan tó lù àwọn particularly lọ́wọ́ tí wọ́n ti ẹ̀fún wá repeat ó yẹ ó repeat mẹ́rin so òfin yẹn wá mú kí ó fà sẹ́yìn kò tó rí àwọn ẹgbẹ́ ẹ̀ níwájú kò tẹ̀lé wọn tó fẹ́ di drop out kó má wá sí school mọ́ ìyẹn la wá gba àwọn èèyàn ẹ̀ ní ìyẹn wípé ó náà kó try exam gbogbo ẹ̀ kó try ẹ̀ àjẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ọ̀run kó fi ṣe ó dẹ̀ ní kí kó fún àwa náà ní nílé ìwé. Okay, I've lost one. Yes, no, I was successful. No, I was yes, èwo ló ṣe? Àìsàn ètò ìmọ̀ wọ yunifásitì. Ó sì ti dáàsì ẹ̀ ọgbọ́n wo rẹ̀ dá sórí páàsì ẹ̀wọ́n mi mọ̀ òun náà ni yóò jókòó ọlọ́run yẹ ẹ̀rọ ọlọ́run yẹ ẹ̀rọ. a lè ti dúpẹ́ lọ́wọ́ màsà yìí náà pé ètí tí ọlọ́run ọba lọ́jọ́ ní kó tún kún wa lọ́wọ́ lórí àánú báyìí because nígbà tí a rí pé ọ̀rọ̀ ọmọ ẹ̀ fẹ́ dàbí nǹkan ah, best thing náà ni pé ká dọ́gbọ́n àtinúdá ọgbọ́n àtinúdá ló fún wa lọ́pọ̀tù a sì tún jọlẹ̀ lẹ́nu pé tọ̀ tábà sí nẹ́kò fún tó bá ti wà jẹ́ pé tọ̀ ògùn ẹ̀ fẹ́ yọ náà ọ̀pọ̀ sí nígbà tó bá ti ní nẹ́kò lọ́wọ́ yóò máa fi boost ara rẹ̀ nígbà tó bá dùn adúpẹ́ ní ọjọ́ òní but ẹni tí ọpẹ́ yẹ jù òun náà nìyá tí a ń pè ní girama ìyá eléwé because inú gbìyànjú tiẹ̀ náà ìní ọlọ́run tó jẹ́ pé ògo rẹ̀ ó yọ kí ọlọ́run bá lóde tó jẹ́ kógo rẹ̀ ó yọ kó má jẹ́ kó wọ́ ọwọ́ lásúrà sí iná àtẹ. ẹ lọ sáré báyìí lọ́wọ́ ìyá lébà. a lè bá wọn ní lébà orí àti lọ sí ọ̀la wọ́n sá máa wà ń lé lọ́la ní agbára ọlọ́run a máa dọ́dọ̀ ìyá ìdíwé lọ́la a fẹ́ báyìí eléwé náà sọ̀rọ̀ ẹ ṣé òun nìkan nìyá rẹ̀ bí fún bàbá rẹ̀ ni. àwọn tí wọ́n bí kódà pé márùn-ún ni wọ́n. èyí tó jẹ́ tìyá rẹ̀. tó jẹ́ tìyá márùn-ún ni wọ́n. ó kù méjì ti kú mẹ́ta tó wà lọ́dọ̀ wọn èyí tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó jóbìnrin òun náà wà lára àbúrò rẹ̀ náà wà sùkúrò àbáfà ìyá eléwé yẹn náà ló tẹ́kíà gbogbo wọn. ẹ kọ́ àgbọ̀n náà jáde lọ ẹ jẹ́ kí a máa dá dúró ń bí nítorí pé a gbọ́dọ̀ gbé Abdulgafar rin àwọn ìrìn àjò kan tó ní ṣe pẹ̀lú àlàáfíà ara rẹ̀ tó fi jẹ́ pé bí wọ́n rọ àgbá bóoru ti wulẹ̀ ó mú tó kò ní ṣubú mọ́ tí ó fi ní àlàáfíà torí pé tí a bá ti wá ń tọ́jú ẹ̀yẹ gbogbo àyìn abiyamọ ayé ẹ̀yin náà máa fàdúrà ràn wá lọ́wọ́ gbogbo ọgbọ́n tá a bá dá wípé kí àlàáfíà kó dé bá Abdulgafar kí ọgbọ́n yẹn kó má dàgọ̀ kí àgọ́ wa kó di ọgbọ́n lórí ẹ̀ ẹ ṣe àdúpẹ́ o ó ti hàn báyìí pé Abdulgafar ò sáré ayé o àánú lórí gbà lọ́wọ́ Ọlọ́run o kí àánú náà kó sì máa tẹ̀síwájú ẹ ṣe gan ni ẹ ṣe àdúpẹ́ o Abdulgafar ti ní scholarship báyìí to university level.

ló dáadáa ni inú mi dùn. báwo ló ṣe ń fi báyìí. àmọ́ fi dáadáa ni. tí o lè sọ ìkan nínú àwọn ìrírí rẹ nígbà tó ń kiri kerosene àbí ewé tó pé tó bá rántí ó máa ń bà inú jẹ́ bóyá àwọn kan fi ẹ́ ṣe ẹ̀yẹ ni bóyá kankan ṣẹlẹ̀ ni o. bẹ́ẹ̀ni. kí ni ìsọkàn bẹ fún wa. nǹkan táwọn èèyàn nǹkan tó máa ń ṣe náà ni pé kí wọ́n sọ nǹkan tí ò bá ṣe mí ó ṣe mí. kí nìkan tí wọ́n sọ kó ṣe é bí mo ti máa ṣubú yẹn gbà mí tí ò bá ṣu mí ṣe mí tẹ́ mọ̀ parọ́ kó ṣe mí Hmm. ó máa ń ṣubú gan lóòótọ́. ẹ kí wá sí gbogbo gbà. ló ṣe gbogbo gbà. bẹ́ẹ̀ni. Ọlọ́run yóò wò ẹ́ sàn. Àmín. Ọlọ́run yóò wò ẹ́ sàn. Gbogbo àpá àgbà tó ṣubú ni. Ẹ̀lẹ́. Can I ask a question, sir? Gbogbo ìgbà tí àwọn èèyàn ń bá ẹ ṣe, ṣé ọ̀rẹ́ kan wà ní school ẹ kó máa ń ṣe pẹ̀lú ẹ kò fi ẹ́ lẹ́rìí? Ọ̀rẹ́ wo nìyẹn? Àwọn bíi mélòó ni wọ́n? Tọ́ ọmọ orúkọ wọn. Ọmọ yẹn ti kúrò school. Hmm. Ó mọ̀ ọmọ yẹn láti JSS tó ti wọ skul mi ó lọmọ ló máa ń dúró tì í ọmọ yẹn ló máa ń onímọ̀ àtàṣì wọn papọ̀ even the hours a day tí mo ní ṣé wàá fẹ́ bíntù tó ní tó ṣe báyìí obìnrin ni tó ní à màá fẹ́ bíntù bíntù rọ́ọ̀bù ti fọ́ fún ẹ o ó ní à inú òun dùn sí àjọ ń ṣàwàdà lọ́jọ́ ẹ àti ìjọ ṣàwàdà pẹ́ ló tún ṣubú ń jọ yẹn ah. ó kàn pè mí ó ní pásítà pásítà bragaba bragaba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 driving you round the wall.